بسم الله الرحمن الرحيم إنما له مرمي أما باب سلسل من أن الله تعالى وأن أقود نفوه مقدمة أريد من أنا كأسدوكي أنا introduction إن الحمد لله أولكو أن عبدنا أهو مرهي نحمده ونستعينه يا غما يا قوة ديا شغماني ونستغفره ديشا ويجي ويكون ونستهديه ديسي هو جدي guidance هون واني ونستهديه أنا ستوالين أنا إسبيدا أو يعني من خطبة الحاجة المعثورة هوني ندعو نبتو صلى الله عليه وسلم علامة الألباني أموي أنا خطبة الحاجة النبي صلى الله عليه وسلم أبي أحاديث ندويني خطبة الحاجة أين نني ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا يا كسره الأمرين كسره من شرور أنفسنا هوني أدري أنا إني أنا وطا juye mo wota eh, ay juye mo lan wota sai ko be ono we ayin ogo be ka anfusina ourselves anfusina our mind oyo ko because anfus sometimes lawi jamu sai nafsu ko nafsu wai anfusina ayai wato wele jani umaro awaga ka ayan annabi da kaya ba wazan ko therefore min shururi anfusina honi yudini ayan wai wata because aya control them ewa min muli illa ma rahima rabbi wasayyi'ati a'malina ati ya da pulisere honi mulisere honi akowe sayyi'at akowe sayyi'at ودي ياهم بتقلنا مني الأخطاء إيه؟ سيئات أعمالنا أقوى من كل أمري كمان من داي كسرين أمري كمان من داي منسين مسلمين من يهده الله فلا مضل له ومن من ولا شر دو رجل أنزل من ومن يضلل ومن ولا مكبو فما هادي له يعني سيف رجل أنا كابا من يمديك يعني أمرك إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء عسى أمرك جوا عسى عبندني ادعو إلى سبيل ربك بالحكمة والموئلة الحسنة <clears throat> واحد عبندني من واحد بالحكمة حكمة أمرك wisdom Quran and the best form of wisdom is the Quran والموئلة الحسنة أتي حديث أنتم عليه الصلاة والسلام ai mutumin yazi ana kabla ibn abbas radiyallahu anhu wa mutumin hikma wala wajhi hasana then wajadilhum billati hiya hasan we pagani we go into agreement to tagani yele ai han katana ika ozela han katana yoga asun diplomacy lama han kata da he eh le honan non antumuri agoko ina ya da subhanallah han katana kunni ga continue nǹkan ó sì máa tẹ́ àkídà ó àkídà ó sì máa tẹ́ apart nínú kò wá sẹ́mẹ̀ bẹ̀rẹ̀ iná rọ̀bọ́kà hú ẹ̀yà alámú bí hàn dọ́là sẹ́bí ilẹ̀ ìdí máa wọn wọ́n wọ́n alámú bí hàn mọ̀kútàdé inú sọ ẹ̀kan ìṣúwàtò ṣúwàtò nahal nínú kò wá sẹ́mẹ̀ bẹ̀rẹ̀ mọ̀nì kankan just go straight with fọ́ọ̀mù lọ́nà wọlé so kitab wa sunna ko wa husnul jidal ti good agreement mun yau kaka yan gogo ni ta'alau ila kalimatin sawa'in bainana wa bainakum dum wala dahin ya in wa ta mu bon ya kaya kul ya amal kitab in suratu ali imran ta'alau ila kalimatin sawa'in bainana wa bainakum ya unal kitab renene ya wakale na ka onyonya re na ka ne ya what are they dum ولا نشرك بالله شيئا ولا نتهم بعضنا بعضا أربابا من دون الله يكون هذا تهم أصلا من من ما كان يهم بابا نبدأ هنا بيقول you go outside that so يهم جدال about it how you mean so ومن يضلل فلا هادي له ونحن هنا لا بيكون any amount of soul do a guy than an hour man أصلا كاكاي يوز كا compromise لدينا in our I'm sorry one guy doesn't because from يضلل فلا fala له أبدا abada سو eh? so ومن لك أواقف ساسي منهجهم وهي الكسب بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي أحسن سمع إن الله إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمبتدين أول ما تقول وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له máa bí nínú kẹ́yìn sọ́sà anáwọ̀ mẹ́kẹ̀ tó lè ṣe rẹ̀ wá èyí ò mọ́rí ìṣùwọ́n wa ta'ala anárí allah wàhdahu ọ̀nyára kẹ́nẹ̀ láṣẹ̀rí kẹláhù ẹ̀yìn ìsanábàhùwá anáhẹ̀kẹ̀ ẹ̀yìn sọ́sà àṣìlẹ̀ òwe mọ́rí ìhẹ̀kẹ̀ ṣẹ̀rí omi ní ìsanágbọ́ra rẹ̀ wẹ́rí àákẹ́ wàṣádù ṣahada ọ̀rẹ́kọ ọmọ ní witness kọ̀dáka ọ̀sán ẹ̀yà akọ̀rẹ́ka wọ́n rí wáyé lọ́dọ̀kọ́ máa bẹ́ẹ̀ ni and shahada mi wéèrè anyi shahada tó lóyún yóò kọ́ ndanye shahada tó badan wáyé wọ́dà kàbíyà ọ̀rẹ́sìn wáyé kàn ẹ̀rọ ní ọ̀rẹ́ rẹ̀ but owó rí àmà his day ẹ̀dá mẹ́rin ẹ̀yẹ nígbà kan wà present aha ṣahada rẹ̀ ẹ̀ bí èrè ṣahada mi nígbà kọ́ sí mi ká ilé ọ̀nà mania tí wàá kọ́ aṣáájú alá ilá ìlọ́lá bí máa ná kẹ̀kẹ́ wọn àwọn bọ́tí náà bẹ̀rẹ̀ náà yóò aṣáájú máa mi lónìí i testify i swear wọ́n lé mi ní ṣahada. I declare hmm? ka ẹnu la ilaha ak ilah wọn hàn ní màálùú màálùú ní àtàlì ìfẹ́ràn kò í sí ọyọ ìṣúná àkànnà kò í sí láàhà ìyẹlẹ́hù this field mọ́dé láàhà láàhà. يليه eh? تاليها so it's not like أحب يحب eh? أما إساس نبه نسائي إني hope or كا لاها بمعنى أحبه ويخضع له ويسلم له حتى ويعبده أو يقول أوسلان fẹsẹ̀dẹ̀ bá ẹ̀kẹ́ bí fúlànà mẹ́yìn ẹ̀kẹ́ náà so ẹ̀yìn sọ́nà là sílẹ̀yàn dá ẹ̀kẹ́ ẹ̀rẹ́sẹ̀ dàkẹ́ àbúkú sílẹ̀ sọ́nà wá ẹ̀kẹ́ wẹ́kẹ̀ gbọ́dọ̀ àná kàmá take for instance àyìnsẹ́yìn náà yẹn wọ́n àmì dá ẹ̀ka àgbọ̀ àgbọ̀ náà rẹ̀ hùn sọ́nà mukawe huwena na ndola nyonga tu zikolo the good boy that promoter apolo that kisameka oyo e ehe ila haka ya nebuti na ndo doyo ama dola hivana ka o promote hmm? o o promote ni ishi o mhm mhm nino mwuri da mbango sana Omuli wa mwaza hiyo, wabuda heke, wabuda sirenu hiyo. omuli omwehimiwa wabwe because aba nawe luka wahimi ido omuli omwehimi n'emihiwawa aba nusole tajriba oyisiza nawe oyira n'olwehimi osolebwe tajriba kensi ameene hanon الذي خلق الموت والحياة لماذا يبلوكم أيكم أحسن عملا أحسن عملا أملك إسمه أو إذا atisai wanablukum bilkhairi walshari fitna unazama ilini unashauri hapo imani labia mwakunyana kwa jamila hivi wanare utetenasi mtidoa so mwenye Allah subhanahu wa ta'ala oho au mweka kene eh akumuhimu oro mimo mwada oro mimo maida do sadera la ilaha illa allah ken sana da mani mai eh yumule na sai allah yumule ka that is even the origin of the whole anahi alamu zatul ilahiyya inillah yalihu an mulika despite the fact ka kalima allah wa ijinewe anara bin mahi kisi dewe in lugatu rabiya dak ilaha yahyan eki ilah bikum ilah bikum ya hmm hydro ya is ilah ogbo ba ilahan oruna aliha ko so isema heke ya wan so the allah one men la yufanna wala yujma enyi nafna enyi jamu wa ama ni ila ilahan aliha yaka gbogbo mara ma ya yi ile bi gbogbo na jin wahdahu kunyara ilaika ku wahid wahdahu kunyara ani ya coco la sharika lahu kuwa ku wahida ni sai ani isnan waro wahdahu ilaika ka isnan lahu an ya baka isnan lahu wahid wa isnan waro وحده أو كان أنك أحد أو نبورة أك أحد مني واحد لا ثاني له أو يكون أن أن وحده أن لا ذلك لا شريك له أي شريك شريك جن إنني كمpanion. أن إذا الشرك هو إذا مسكما جنين nǹkan accompanying the jinn to sharikni eh au sharikni join am o yi sima ka ko wa join ni sasa haka eh ibi abe wa na ko to ibi wa na doka ni fina sasa jinn ko uridu an usharikahu miskama gwa wa diana hmm? so en sasa na join ni olùwòyà náà láṣẹrí kalamu ẹ̀ńsẹ̀sì náà gbọ́ẹ̀rà ẹ̀ńsẹ̀sì náà accompany ẹ̀ńsẹ̀sì náà associate tó mọ̀ yìí association náà in all the ninety nine names láṣẹrí kalamu fi rahmatihi وفي ألوهيته وفي ملكه كوكونا لا تكون القدوس وفي تقديسه السلام وفي سلامه أين لا شريك له Kasmaka, yes, I am making attitude of Rahma, go, that has no secretary. Eho, ọ̀rọ̀kọ́ ni àwòrán ni, how do you, ọ̀rọ̀kọ́ wa na Ẹ̀yẹ́? Lẹ́yìn tó wúlò lẹ́yìn lẹ́yìn. Almost, no, almost one third of our communion was, isn't it? Which is the Christians. And I could remember so umar subhanahu wa ta'ala inequality and avashi hengan but all has man kisal umar da kira kan yi na ni ma haka umar ni umar zi so inequality and avashi hengan alan anib musa alayhi salam an je da ne nan ta je ma da da ka kana ka wasu rayu eh wani jenya na wannan wannan ka ba nan san ka ní ìjẹ́lá kẹrin sí ọdọ̀ kàbí musa jẹ́ ìrí ẹ̀ṣọ́ àdé musa kàbá àwọn ní kòrò náà jẹ́ káyà ọ̀tún kàwà yìí kàwà ká ní musa wọ́n ẹ̀sì dọ́kà orí tó fẹ́ dọ́kà akamaka akẹ́wà sí lẹ́yìn ẹ̀yọ́ sí máa kàn ilẹ̀ náà kàtà ní musa wọ́n ti rẹ̀ àti ní ọ̀dọ̀ pẹ̀sì òtò yìí rí half of the world ayé mary the mother of god. Hmm? aka to muri ma ba wa do kle ina na maneka da ko mu ai ne da da ko mu li nan ko ko wa da ma yake so rahmu min subhanahu wa ta'ala wasi'at rahmatuhu kull shay wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu inna dinu ka fita gitara muhammad abduhu wa nahu wa rasuluhu dawan tan ya ayyuhal ladina amanu ma hina ka adaw ittaqullaha náà hẹ́ mo rí ni hakọ̀tò kọ́ọ̀tù yìí ìzẹ̀ẹ̀zí amọ̀rọ̀kọ níwọ̀n yá mi ni wọ̀lá tàmù tó ná àṣùgbẹ́ kọ́ ẹ̀sùn ni ìlà wà á ń tó mùsùlùmí àkàwò kó mo rí ni wíṣọ ìwé ìsùn òun yà á àṣùgbẹ́ kọ́ ẹ̀sùn àkàwò kó mo rí ni wọ́n kó mo rí ni ọdún ní ọ̀dárí ẹ̀wọ̀n ìmọ̀ àná ọ̀nà àṣọ na ẹ̀wọ̀n ìmọ̀ àṣọ ìlú ẹ̀wọ̀n everything ẹ̀yìn ìdáná ọ̀rọ̀ ẹ̀wọ̀n rẹ́sìkòkùn bíyàdìhì hayatokùn bíyàdìhì kọ́ amúrọ́dùkùn bíyàdìhì ṣìfà okùn everything bíyàdìhì. الذي خلقكم أمرنا يكون تنعون من نفس واحدة هو من ni كمي أنا آدم عليه السلام وخلق منها زوجها برمه هو منها ها أن ضمير يعود إلى ماذا إلى النفس كو وخلق منها هو مغنى أنا آدم زوجها ضمه هنا أسامن وبث منهما رجالا كثيرا ونساء وبث دمني انتشر أو يقول أمري rijalan onorun kathirun anakorun wa nisaa ati anyene nana rijalan kathira wa nisaan kathira wattaqullaha agogo nyo hiyo mulimu alladhi anakaka tasaaluna bihi onose pesani hmm? so ẹlẹ́nà ọ̀nà bóyá àgbà kàwọn àgbọ̀dọ̀ bóyá kàwọn pẹ̀lú ìyàmẹ́nu when you're out, you are same person, pisa, eh, ahora no, eh, como dice, bueno, está, que si algo más, somos la cara, con el chino. So, honor se pesa, me, wal arham, ati hizi. Hmm? Hizi wahi, arroh, jama lo soy, arham. Al hizi no me ka azogen. Hmm? Ezan huni hizi nyawe, da, enyana ku, ẹnna ẹrẹ ọkọ na mọzi nìhẹ dẹnlẹ dẹnlẹ mi sọ iye mi dẹnlẹ iye mi ara ọyọ sọ aka na so iye yẹ náà kó ara dẹn so n kọ alhamdu báàkì yẹ wọn yẹ zi so dẹn alhaz fana mi nẹ dẹni ẹn lọs ààyè àhọsá ẹni mo yẹ àká ẹni sọ́ràtò muhammad fahal asaitum ẹn ¿Eh? fahal asaitum. an tufsidu fil ard wa tuqatti'u arhamakum hmm? bimaana واتقوا الله الذي تساءلون به ولا تقاتلوا الارحام لان اسوره جمان وناندا سن بيانا ان الله كان عليكم رقيبا ابوك قد كتابه رقيب هم هكا رقيب وانا ني مجلته نسكن ناو نكو منا تشلسا huwezi kwa kansa huwezi kwa kansa ukanida kile eh so mimi roki mimi mimi i wanna watch our pie so mimi naka kana alaikum raqiba mimi ni wani la by gaza hiyo ya ayuha alladhina amanu wa ma qadu ittaqullaha wa qulu qawlan sadida nyamu hiyo mwalimu ijoa kalaini dua kalaini sadid sadad wáyé rúlà mítà rúlà náà ọ̀nà àyè sadad so wakulu kọ́lan sadida kàrí àná ẹ̀kọ́ is straight and we need straight and not that uh. so sadid ìlànà kọ́lan haq wà kàrí àná ẹ̀kọ́ lẹ́lẹ́dà so talk straight to the point ó mú ní ọmọ kàrí àná lọ́wọ́ bá kan ọ̀nà kọ́lan sadidi but uh, láyé iṣẹ́ ìlànà rẹ̀ náà ọmọ ọdún kẹrẹ ni wọn kọ ọba àká àwọn ọmọ ọmọ ẹni dó mọrí ẹni mọrí àwọn àká náà kẹndà ni wọn náà sàásà ni wọn ni wọn bọ ní èsì rẹ dànù ẹ dọmọ sí wọn kẹrẹ lọkọ wàá bá mi nínú wọn àrò yà àbá àjọ náà wọn ní sàásà àmà sọgbọdọ náà sẹmẹ ọ yóò sì dé ìlàkùn àmà lọkọ lòmú ìsì tí mo kọra àwọn mi wọn wọ́n yẹ kúrò lọ́kùn zọ̀nùbàkùn lòmú ìyàsí jẹ́ ìwé ìhùn ìwà mi. ومن يطع الله ورسوله وانا مسحسن منه مسحسنتم منه بمعنى جوا كلامني قول صديق لك انتم من يومين ومن يكاو كان فقد فاز فوزا عظيما وانا لا دغو وانا كاودم اجعلنا الله واياكم من هؤلاء اما بعد اوكا اول مره فان الظاهره ضعف الايمان وكبرت الاول the conspicuous weakness of iman the ọ̀rẹ́kẹ̀yìn ọ̀nàkẹ́ ní akọni ìyáni ọ̀dọ́wọ́ wọn yìí nínú àmà ọ̀nìṣẹ́lá ẹ̀ka àmà ọ̀rà com general akọrọ ọ̀rà gànàkú àbá wọn tẹ́sọ̀rọ̀ lọ́rẹ̀ tẹ̀kẹ́ ìtẹ́ni it has become general وانتشر and widespread أو ينكون في المسلمين أو في الناس في المسلمين عبادة يعني عبادة أنت أنت من أقوى كان عبادة وعدد من الناس okay number or عدد number of people إلكابولونا يشتكي يا complain إلكابولونا that is ɛdɛ n'akɔ iwɔ ɛn eh, anayika ime na ndaka ɛmu ɛyɛ eh, recognize am wɛn kisɛ mike ɔlɔnyi asaada ɛdɛ sɔ ɔlɔnyi mɛ kò wa recognize kò anyi problem ɛn ɔna ɛdɛ kò na ɔnyi ɔna ɛdɛ kò na recognize kò na ɔnyi problem wɔn ɛsɛ ahɛ wani ɛsɛ ahɛ ŋkɔ na ɔnyi na ɔmɛsini schizophrenia ɛn hmm? ɛn hmm. eh, schizophrenia so that abisabɛ kɔ kɔ misinterpret am ọ̀yẹ̀kú ẹ̀yìn àbọ̀rọ̀ náà kó eré àṣọ níbẹ̀ ọ̀rẹ́ ọ̀sán náà ẹ̀dùn mọ́ra rẹ̀ lọ́kọ́ àmì very very negative hmm? ọ̀rọ̀ náà dọ́kọ̀ náà ní problem hmm. is a problem ní kùsùnà aka problem identified is a problem have solved gbọ́ so ọkọ̀ adabu nínú nurse amẹ́ríkà pòlù náà yẹ ṣítẹ́kì anáàkẹ́yà complain min a eh, min qaswati qalbihi they are complain of what qaswa qaswatun qalb qaswa o oh, min why amani shin se tete do hitwan e horod ado wuri on yi bi then the next thing do ore sa sa de kure so ona qaswa kan yi na dote hmm wa taraddada ibaratuhum taraddada بمعنى تكرر repetitive او يكون يعني repetitive عبارة expressions او يكون بمعنى express repetitively ونصن ونصن نفس ده اخرى باتورا ده اكارينا الى دمالين اما زي parenthesis كو بمعنى الى انيك او نينا مكان اكبر نوكا احس بقسوة في قلبي اكبر سيني في لساني ka ayé musulmi akọrin ayé musulmi adọtira ọ̀sá lára fi ṣọ́tún bá kan ọ̀sá kan ní àjìdú lábàtàlẹ̀ ìbàdàt ẹ̀yìn mi kókó kúrò ìpòrò ọ̀hún mi àbákòókò àkẹ́kọ̀ọ́ kùrán dáṣẹ́ ọ̀tún lórí ọlọ́kẹrẹ sí ẹ̀yìn iṣẹ́ ẹ̀kẹ́kọ̀ọ́ méfì lánàá àbákòókò ṣókú àná máa kò yẹ la ajidu meeku re meeku tastan eh meeku dari sorry lazza uhina naye ni lil ibadat ahikoime eh, hmm? Eh? mm-hmm. ọsọdọke ashuru i'm feeling me feel ke anna imani ka ọdam ọdam ni bẹ́ẹ̀ mi fil hadid hadid hadada bimana others shete is lowest of the low habid we watch it well our chairman moto ulema al habid oyeko i'm feeling like iman yamala and so ona hit ona kachi sami iman pressure is what very low bẹ́ẹ̀ ni ká la ọ̀nà òdùúzọ̀ la ata àtàáfàrò bèkèrọ àti Quran. tààfíìr tààfíìr ọmọ ìsọ̀yìí effect. Hmm? La ata'assaru. I am not being affected by qira'atil Quran. New Quran. Even jinn, and I can jinn. Jinn, I know that Quran. So what happened? They react. But, O course, you could go to the sun or Quran, no effect. أصدق إيه fil في bi بسهولة أقع fil المعصية بماذا بسهولة سل أقع وقع يقع أوكي أقع أنا أقع هو يقع إيه داري وبيبا بكوان هو أقع في المعصية ما هو هنا هنا تومي كماسة بسهولة with ease كو أبسا نمي sorry sign of what sign of what weakness of iman na'am weakness of iman in different form of what expressions eh? different form of expression is not raka I náà kí iman in a week ọ̀nà ọkùnrin ọ̀yọ̀kọ́ ẹ̀ẹ́dẹ̀ka ọ̀nà ọ̀dọ́kọ̀ wọ̀tàrọ̀ dáadáa ìbàrọ̀ turum ọ̀yọ̀kọ́ They repeat and they are two or so ibarat bimana utterances expressions of وسأجدك أحس بقسوة في قلبي عن قسوة القلب إن أغري وما دوتي إن أنا حسد إن أنا مكوين كون إن أنا نفاق hypocrisy إن أنا أيان so many ibrakata ona ina ido hinan ana sabi nenyo understand eh

ranar wani cewa ba na yanzu maka subhanallah hanzala wa ita ku hanzala muku wa yi mana madan hanzala misan emini da yi wuri nínú ẹ̀rọ̀n kàtọ́m ní tó mórí kan hanzala rọ́jẹ̀ lọ́wọ́ ní ọ̀wọ̀ ní janaba ọ̀wọ̀ ihò lọ́nà jihad láwọn sun kori nan ka malaika ne dai wani sama radiyallahu anhu wani ni wannan tumuko amma nan da na faqa hanzala na faqa hanzala na faqa bi ma'ana hanzala la wal munafiki hanzala la wal munafiki sai na baka da ka subhanallah hanzala ma bika ya hanzala sami'a hanzala ka wai ne disgra kai munafiki na kuma <laughs> Hadala, what, is, what do you mean? Naka, ọmọ ìṣẹ́ ọ̀pọ̀ náà lè tó mú ní bí a sí ìyẹn náà. Dasman kan ní kúrò Dasman kan wọ́n mọ̀ ní ìlà ìjọ́nà. Wọ́n mọ̀ kàwá ní ẹ̀rá era. amákàtúrò wọn ní mọ́sìkò ọ̀kan ní nílùú ìrà mi. Tọ́m lọ́nà àwúwú sùkà ní ọ̀nà tó mọ̀ ní ìdó ní sùkà wọn láti jọ́nà. Àwọn ọjọ́ náà wọ́n ti ní ní yẹn náà ní ìrètí ọ̀rẹ́ ọ̀rẹ́ kọ̀wá ní lónìí rí sàbẹ̀ rí yá ní àbẹ̀rẹ̀ ìṣọ̀ndọ̀rẹ̀ miliyan na da suna kawo na kula a wannan situation sai na baka kare sun yau a ran mere yana da na yaba kaka hanzo da kaka onuran munafiki da zai baka wani raka kuma da munafiki an da to mu ko yana nan o yin ko ni complain nan da yana yan dun to mu da alaihi salatu wassalam ibn to mu sallallahu alaihi wasallam doka era complain nan to mu ka a same e man shoka nan to mu ka abun zame naturally ka ana kuma ya ni wa da mun awa me ya ni wa ni insha Allah tan tumrika uzan wazin ta hausha ne da wala ta na ma da mu ayo ko so ko zo agwa mes kuma ka on isimes why this guy so then na they are convinced now do we feel kai ọmọ mi ẹkọ ya that's not going to be good is alamatun iman eh then ọ̀rẹ́ àtọ̀ náà híwà aráàlú rẹ̀ ah alhamdulilayi ah ma ṣe títí báyìí náà jẹ́ màmá nù ìhẹ́ nifak iná àná náà mi kò lè rí ah ó sì ń yè a lot of ó sì ń yà complain ká ah èyí ń fa ń bà so òun what do usamu kɔɔla ro lɔra situation lɔra pass lɔra nara enye mu situation lɔra ne eku ɔda tɛn ka mu a tutu ko ero ka ɛn sɛ wɔn na ekɔ ime ma ko bia nifa ka rɛ so ati the other sorry la ajidu la zata le ibadat ɛn mɛ kɔ nisɔyi mɛ ko gaari mɛ ko dɛti sɔyi uhimi ibada and onini dada ya salam abbas habi mai dare wa ko ina sabi ne don yi bada ne ashabi alinka ina sabi na ita ina na kusala ina hmm? na kusala a tare kun ji sinu da ya a ni shekara ne ya kwa ijo wa kusala ne veteran and oh tí check ọdún rẹ̀ nínú ọ̀rọ̀ sí kọ́sá láwọn àná kò wọ́n lọ́rùn sí wáyé time calculation nínú ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ nínú ẹ̀ kò wọ́n lọ́rùn sí wáyé mẹ́rin ọ̀rọ̀ kò lóhùn kó àjẹ́ bẹ́ẹ̀ kàlá ní láì àjẹ́ asálàmù àjẹun mi kó àná ọ̀sán ẹ̀bí mi jáde lé mú a mọ̀síláàbí tó mo ní ene ah ẹ̀nẹ́yìn wòlíẹ̀ nẹ́nìjọ basin nẹ́nìjọ ok máa kọ̀ lọ́rùn máa ṣe لكن مثال ليس إذن أبصم كل شيطان إن الشيطان ينزب بينهم إيه إن هناك وارز كان شيطان بارينا كان وسلام بينك وبين ربك وبين صلاتك so and abokan wa ma wa mayan sahabi na ya to anyi sahabi ya na ni store hmm ba ni store oh akora ah, kaina nanya musto anule yani jala akora ah, ka baba donyo nule no kai jana kwa huna doka a ah, bisto nini no masim daka ona na dawe ka sto nini ne ani do mami sai umini salame abo to ko sabona ka ami mapangona eh ezani mtu hapo dahuha bisan kanao kaa twaje ẹjẹ́ ma ní ìtàkùrẹ́ ìtẹ̀rẹ́m Allah? kó o bá tọ̀ ọ̀dọ́ ẹ̀ àgbáyé tó bá sàgbé náà ọní àkósámà ìráhùn ló ọ̀n lóyún náà sùn lóyún náà títí pè ní dákùsọ̀lá ìráhùn lóyún náà kọ́ àṣọ náà dẹ́ẹ̀ wọ́ dẹ́ẹ̀ wọ́n ní jí káwùsàn ẹ̀rọ ara ó sàmì ìrẹ́dẹ́kọ̀wé ẹ̀sìn bí ọ̀rọ̀ jù ọ̀ ẹ̀kọ́sán nìyẹn náà ya salam dusa ni nubo dahu ya ya saben dawa do ono dawo do wale wazamu jana on sama kudoka ana kanyi tumi an tumi ziji jan makona dusa ni ko zun ka sanu ma yana abtala da woje eh yani ni lazzatul ibadat eh na sala kene tinisa tene ibon tene za koyin tene imanime eh, ene eh, ma ene eh, ma manime trade money that's any reason msmf that's any it's any disco akẹ́lẹ̀ yẹn mẹ́mẹ́ lórí amẹ́nà kọ̀rẹ́kọ́ ẹ̀rọ̀kọ́ tààbù kàlùmí sèyí náà ọ̀sùn ọ̀nà mìíràn kọ́ àbẹ̀yẹwò náà sí náà ẹni four hundred camels àkàrẹ̀ now you talk we be talking about trillions of dollars. I quantify, I suspend one. And Rabban has spent now, we are just there. Unto Mulki, law anfaq, law anfaqa ahdukum misla A. Eh, uhudin zahaban, ma balaga mudda sahabi. Akabi Uhud, awari gold. Don't not show this in Sadakan. Oh, that's one thing. Even if you look on your own, on your own ní sàbí wọn nìkan lọ́sùn sàdákà ẹni wọn sàdákà náà before you know it ayé ní ọ̀rọ̀ atọ́wọ́ ní sẹ́yìn atọ́wọ́ hood abdulrahman ibn auf rọ́bì allahu anhu a ah, níbi ìmọ̀ ahẹ́rà lẹ́ni ìjà ahẹ́rà ẹni ọ̀gbìn ọ̀hún kọ́ ọ̀nà sísẹ̀ tí ó yẹ náà kọ́ àti bulu ọlọ́run ọ̀rọ̀ náà níbi káyé náà kí ni àná jánà ní ẹ̀hún àbí anásíbẹ̀ yẹn tún mú lè tàkà ṣọjà rẹ̀ kó then àbí muhajirun àtànsọ́ kó then lọ ìlànà kìíní sí of bishara glad tidings of ilal jannah all the time on different instances different occasions tó lè na dọ́kà abubakar fìlìjánà lọ́rọ̀ jẹ́ chẹ́yìn. عمر في الجنة يكون سا ذاك عثمان في الجنة يكون سا ذاك علي في الجنة يكون سا ذاك عبد الرحمن بن عوف في الجنة يكون سا ذاك طلحة ابن عبيد الله في الجنة يكون سا ذاك أبو عبيدة عامر ابن الجراح في الجنة يكون سا ذاك سعد ابن أبو وقاص في الجنة أكوسا لك سعيد ابن جبير في الجنة لا لا هيك عن أه سوري أبو مان ابن عوف ما راح يسألكم الظاهر أن أبو مان ابن عوف رضي الله عنه ما يقول لك نلقى لأنهم لا يكون الله ما تاهي ذاهم لا كما ما هي دلم ها ده يتكاكون مهنا يبي تلتم لك آه àmì sí ń pisẹ́ láìkì máa ọ̀dọ́ ìmọ̀ nítorí kẹ̀kẹ́ àṣọwọ́ bàbá kẹ̀kẹ́ àṣọwọ́ yòó nǹkan bọ̀ àbẹ́ mi ní ìyá ọmọ ìjọba ẹ̀yìn ni wọ́n ní ìwà ọ̀dọ́ ìmọ̀ ní kẹ̀kẹ́ kẹ̀kẹ́ àṣọwọ́ tó múrí ká zálìkà fọ́dùlá tó tẹ̀ ìmọ̀ ẹ̀ṣá lórí ti fún un ká ẹ̀wọ̀n aka oke ala ke haka wa zanen je a beke hannun bin wani biyu ranar arwain na kabatar abumani ibn auf ban wajen e yi yana yin kai basuwin wani abumani ibn auf adam ko da ya bin millions billions of beke hannun na kwa ban da su sadaka tumurka hehe wa ya wadda ya ẹ̀wá yẹ kẹ̀hún lọ́kọ̀ mi yẹ kẹ̀hún yóò wò dó mi sí trillions and trillions of dollars <laughs> of dinar ló mú lọ sí dọ́rẹ̀ sí ẹ̀ dìbò ọ̀nà kọ abẹ́kẹ̀yìn kàtà ọ̀nà kọ́nyẹ́ kẹ̀yìn dáàkì dìbò ọ̀nà ni yíwú náà wọ̀ tó ń tó wọn kàgọ́ òun mú yàrá kyẹ̀lẹ̀ kẹ̀tọ́ àrẹ so ànàkẹ́yìn ní ọlá àbẹ̀kẹ́sẹ̀ rẹ̀ wọ́n chief back ṣe ọ̀rọ̀ yòókù bọ̀tà ayọ̀ addu'a is that har ma yin aljanna da o da kare ka ba wani aljanna ba dole man ke ke yana ka kama yin o oh, yi ku amma ni ba wani na ko da ka Allah bare kadara you must wannan ni lazzatul ibad ibada eh, ni a eh, christian ibadat a idan yake ash'ur anna imani fil habib ne na I'm thinking ne ka iman yam ọ̀rọ̀ àná tẹ́ pàtàkì fi habil that is ẹ̀họ́ ọ̀rọ̀ ọ̀nyà lára sí ti náà kerosene ti eh? mm-hmm. then láyé tó tún náà náà ká ilé àwọ̀ omi náà wà àbára ń gbèsè wá kò ìbá yọ ilé ẹ̀kọ́ ìbá jọ ìwọ́n náà habil náà tààzà wà kò tó ìjìjà nìkan náà kó mọ̀ nìyẹn ajé nìyẹn náà mọ̀ nà mọ̀ nà ká بقراءة القرآن أولوك القرآن أيكو سمين then mara sọ di maa kan mẹ́yìn ọmọ isnad ẹni hausa ke taasiri ẹni ẹ taasiri ẹni ẹjọ wọn tọ́ka akọ̀wé fílì máa ṣíyá bí sehúlà máa họ́ra mẹ́rin ahapun kọ́dún sí àwọn onílẹ̀ mi with وكثيرون okay and ọ̀rọ̀rọ̀ pàtàkì aná ẹ̀kọ́ rẹ̀ àfáàr ìsàmì almarot àfáàr almarot aléhìn máa díyà máa díyà iná ẹ̀kọ́ athar isami oku almarad ko oku ana ne mai ne alaihim madiya that is material hmm? na kebre aya that is what material okorin hmm? ada kadaka ajano kafarun sumarun sumarun شقاء المرء من أجل الطعام وكفار سمار سمار فعال ثم عال ثم عال شقاء المرء من أجل الطعام فعال أودا ديكنا ثم عال لردين ثم عال أودا ديكنا شقاء المرء إذا سدين تولا من أجل الطعام ذاك لإصاب صار يقولون أنا كسدين تولا بل هتبلا كون دبر هو ميتين وهذا المرض ọkà awèrè ẹ̀hún kọ̀nà ẹ̀ asas okùnlé mùsùlùmá asas asas sẹ́yìn asas ni òyìntẹ́ asù asas oníní foundation yẹ ẹ̀rọ náà kùnlé mùsùlùmá ọ̀nà òyìntẹ́ ọ̀ bẹ́sọ̀rì àbẹ̀bẹ̀bẹ̀mí ọ̀nà foundation náà bẹ̀rẹ̀ ni. ọ̀tà week di more na wee week ọ̀tà ọ̀ àbílẹ̀ na wọ̀ but I was strong dé ibi ọ̀rẹ́ kata wọ̀ ẹ̀mí the more na week dé ibi sọ̀rọ̀ dé ọ̀rẹ́ wọ̀ ẹ̀mí. wọ́sọ̀dọ̀bù kúlù nàkùsìn wọ̀bàlìyà ọ̀kọ̀ kuma weakness àánú ọ̀nàrẹ́bì sọ̀dọ̀bù ọ̀nàrẹ́bì causes ní wùrùwí kúlù nàkùsìn àbẹ́jì ọ̀nà ìkọ̀rọ̀ jihadin ọ̀kọ̀rẹ́ púrú eji haza na ni. ẹ̀hùn ìgbé ilé kí sọ́nà ẹ̀mà ẹ̀hùn kẹtí ìtòmí náà ẹ̀hùn náà sẹ́mẹ̀ kọsùwàtún kọl wọ balíyà àtàbẹ́nkàtún lè kí ìtòlá baláì ẹ̀hìn sẹ́kà wùwọ́n kọsùwàtún kọl àwọ dọ́wọ́fẹ́l ìmẹ́n wọ́n mọ̀ọ́dú olùkọl ọkà wẹ̀rẹ̀ eré ayé ọ̀yẹ́ka mọ̀ọ́dú pòsíṣọ̀n ayé àbíké tọ́pìk ayé ẹ̀hìn mọ̀ọ́dú onìṣẹ́sáàsì hasa yuhisu eh says, do sense senses a sensitive okay ani ayi is sensitive hmm? very very sensitive go ahead, le ma sere ayi ma ki ki an an dure ka oyi na ka it is sensitive sana ayi ayi like o me ayi na ne akaka bai hmm the more ene kokomori koreko the more no akumul dunawan but the less if kumul ko ko be je zin sai to zin ai the more na achieve ko okay mawdu'ul qalb position ai is ile ni sai ai I understand what can go. I want understand mawdu'ul qalb udi ai ai non eh? position na nene ina bere موضوع حساس وضع أو put go isn't it put is either short or anasai say sensitive anakis ọ sị nyọ asị nyọ affectan ọ ikwu ewu na anyị na-enye na nyocha nwa na-eka yi ewu na ọrụ na onye agụ dọọrọ ịnya agụ duchiri abụọ na nuzele kọmọsal ịnya agụ dọọrọ oho wa akwụnye pankụrụ dodo ọrụ duchiri ba na ahụ na ya kọnyefere kọnye nwa because all need enough what immunity to resist ọyọ kó like me and ẹnbúran ọ̀rọ̀ ẹnbúran dára ní usain usain strong ló ṣòro pẹ̀tàrí ní usain ọ̀nà mẹ́ra ẹ̀kọ́ lọ́wọ́ ní sílẹ̀ ní oṣù náà mẹ́ra káàrọ̀ nù yìí akọ́tẹ́rọ̀ náà yìí gbẹ̀mí mi kí ìtẹ́wọ́n ní usain wọ́tá ayé ìrìn náà kan ṣe kò máa ń gbé ìka máa ń hẹ́rù lọ usain àpá mi sẹ́mẹ̀ẹ́

ya hɛ ayin saa hɛ ayin náà mɛ in english liver ko ɔn ɛ wɛri di biology awo physiology ayɛ ba bili wɔn de bɛ ziri rɛ ɛ ilé akumiri o yiri yiri o sam hmm yiri yiri a isi hie ko ɛhɛn bɔsɛ ne bila kan yi because it's what is is not physical ɔyɛ ko is spiritual. oil ko ọ̀nà ìbílẹ̀ kẹlẹ̀ ń ka ọ̀nà ìhọ́ heart ko heart dáhà sí rẹ̀ anya àwọn anya jẹ́nẹ̀ náà ní ìgbẹ̀ ní káyìn aláìhí sọ́wọ́ tó sẹ́lẹ̀ lọ́k ala ìyìn fìlì jẹ́sàdé mọ́tọ́ ìdá sọ́lá heart sọ́lá heart jẹ́sàdé kúlò wọ́n ìdá fasadat fasadat jẹ́sàdé kúlò ala wàhíyàn qalb رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم